láti máa bá wa fèsì sí ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ìbéèrè tí a bá ní nípa àlámọ̀rí ẹ̀sìn wa àlìsílám sàmọ̀ pé inú abẹ́rẹ́ nǹkan tí kò bá yé ni nípa àlámọ̀rí ẹ̀sìn Islam òun ni yóò ṣe sábàbí láti máa ti àmà àbí tí ń lọ tí ń ṣe méjì nínú gbáyà wa láti máa tẹ̀sìn Allah ní ojú ọ̀nà ìtọ́jọ́ pé ó yè kúrú Now, orí number tí a máa pè sí ọ ní zero eight zero two four four eight one four four one ìyẹn tí a bá ń pè láti ilé nínú nàìjíríà a bá plus two three four six plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one náà. zero eight zero two four four eight one four four one ni nọ́mbà tí a máa pè sí ọba ń kó látòde plus two three four eight zero two four four eight one four four one. nígbà tí a retí pé àṣẹlá ìlẹ́kùn nínú ìbéèrè tó wà wọ́n ní ṣé ìjọ lẹ́tọ̀ọ́ káwọn máa ṣe àbùkárù lápapọ̀ àwọn gẹ́gẹ́ bí ẹni tó ń tó kọ́ àwọn ọmọ ilé tó jọ táwọn fi ń kọ́ àwọn ọmọ ṣé kò sí láti pẹ̀lú ilé. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah. محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته كسين كتبولك أقوى وما باولا تسمى سي لكم جوكا ṣùgbọ́n burú pé káwọn àtàwọn ọmọ máa ṣe papọ̀ lórúkọ ọ̀pá ǹkọ́ wọn ẹ ti kọ́kọ́ kọ́ wọn wa máa ṣe tiẹ̀ àmọ́ ká máa jọ sí papọ̀ yẹn kódà kó ṣe pé níta ń sọ lẹ́mìí ni pé ń kọ́ wọn nígbà tẹ ẹ mọ̀ pé ń ṣàdúrà ni kò sí tàbí ṣùgbọ́n àdádálẹ̀ ni wọ́n ń pè lẹ́yìn ní àdádálẹ̀ nítorí ọ̀nà tẹ gbégbà kódà kó ṣe pé níta ń kọ́ wọn ní àdúrà wọn àdúrà ni tó wá látọ̀dọ̀ Allahu azza wa jalla àbí látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam nítorí ọ̀nà tẹ gbégbà.

Wàlékún sọ́lá wọn ṣùgbọ́n lọ àbọ̀rọ̀ká tó orúkọ yẹn àti ìgbà tí ń bẹ̀rù. Orúkọ yẹn o. Orúkọ yẹn orúkọ yẹn bàbá. Naam, ìbéèrè yín. Láyé tí ń dá àgbà sí ilé ti dáadáa. Nàà lórí ayẹyẹ bá ṣe pápápá ẹjọ. Nàà mi bẹ̀rẹ̀ yín. Alákùn àǹfààní prógámù yìí ó ní pé ká béèrè nǹkan tí ò yé wa nípa àlámọ̀rẹ́ ìsìn wa. Ìṣèlú pé àkókò yẹn ó kéré, àmọ́ tá a bá lò dáadáa rí pé yóò ṣàǹfààní tó pọ̀ fún wa. Nàà zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one naam. naam aleykum. waaleykum salaam wa rahmatulah wa barakatu. orúkọ yẹn àti bẹ́ẹ̀ tún o. orúkọ mi náà lọ́la ṣe o láti ibi ọ̀rọ̀ bàbá àpapọ̀ yóò gbọ́n. na ìbéèrè yín o. bẹ́ẹ̀ mi ni pé tí èèyàn bá ní òkú lọ́rùn ní bàbá ìyá tí a bá fẹ́ máa ṣàdúrà fún wọn tí a ti bẹ̀ tó gbé tẹ̀wọ́ gbà fún wọn látọ̀ lọ́dọ̀ ọlọ́run alhamdulilayi allahu azza wa jal ọ̀nà ló pa wá láṣẹ pẹ̀lú ká máa ṣàdúà nínú àdúà tó sì fi pa wá láṣẹ ọ̀nà àlàdúà tá a máa ṣe fáwọn òbí wa àwọn òbí yìí òfin ẹ̀sìn islam ti kọ́ wa ká máa ṣàdúà fún wọn ṣáájú kó tó di pé wọ́n kú àti lẹ́yìn ìgbà tí wọ́n kú a sì mọ̀ pé allah azza wa jal òun náà lọ́ba tí ó gbàdúrà ìtàbá sí òun náà ló kọ́ wa pé wa qur rabbi irhamhuma kama rabbayani saghira wọ́n sọ pé Olúwa bá mi foríjìn bàbá àti bá mi kẹ́ ìyá àti bàbá mi gẹ́gẹ́ bí àwọn méjèèjì ti ṣe ṣètọ́jú mi nígbà kékeré tẹ́bá ti ṣàdúrà báyìí ó tó kádùn àwọn fi gbà wa tí ó gbàdúrà òun ló ní kó sọ bẹ́ẹ̀ ó sì dájú pé tọ́ ti sọ bẹ́ẹ̀ ó ti sọ gbogbo nǹkan tó dáa ìgbà wo lẹ́mọ̀ á ṣàdúrà gbogbo gbogbo àkókò náà lẹ́mọ̀ ṣàdúrà fóbìnrin ẹni tí wọ́n fi àdúrà tó bá ń dàgbà kan fún pé lòun tó máa ṣàdúrà fóbìnrin òun pé kọ́ máa da pé lẹ́yìn ìgbà tó bá kú àwọn bá darí látòrí tẹ́ ìjọ kẹta ìjọ kẹjọ ogójì ọjọ́ ọlọ́dọọdún àdàdàlẹ̀ nítorí pé kò sí ní àkọọ́lẹ̀ nínú òfin tó ló wá fi rán ànábì sallallahu alaihi wasallam pé ká máa ṣe bẹ́ẹ̀ ìjọsìn islam fi kọ́ wa ní kí gbogbo gbà láàmú ṣàdúrà fọkù wa ọmọ tí bá wá ń ṣe àdúrà fún òbí rẹ̀ pàápàá jùlọ nínú gbogbo sọ̀làwátì tó bá ti ṣe òbí ń kú oríire nítorí pé ó kéré jù á ṣe sọ̀láàtì lẹ́ẹ̀ márùn lójúmọ́ kẹ́yìn wá fi àdúrà tẹ́ máa ṣe fóbi yín kẹ́ sínú àwọn sọ̀láàtì yín márààrún bàbá òun màmá òun wọn oríire torí ẹ̀ ibo lẹ́wàá máa fi sí ẹ máa fi síbi tashahhud eléyìí tí máa ń parí sọ̀lá àkótó dípẹ́ sálámù ìbẹ̀lẹ̀ fàdúrà tẹ́fẹ́ ṣe fún bàbá àti ìyá yẹn sí. bákan náà tẹ́ bá lè ṣàdúrà fún wọn nínú ìforíkanlẹ̀ yín ó tó dáa àmìdí lárúbá alẹ́ fi wá máa ṣe o rabbaghfirli waliwaliday rabbaghfirli waliwaliday warhamhuma kama rabbayani saghira rabbaghfirli waliwaliday warhamhuma kama rabbayani saghira eléyìí tẹ̀ ń bá ń ṣe jójúmọ́ bàbá màmá wọn jẹ́ pé wọ́n kú oríire eléyìí jẹba ọ wá nínú ìgbà wọ̀rọ̀ eléyìí tó fẹsẹ̀ nílẹ̀ anabi sallallahu alaihi wasallam ni wọ́n máa ṣàgbéga pò fún òkú nínú sàárè òkú ọmọ á béèrè pé bọlẹ léyìí ti ẹbí mo ti kú wọ́n sọ fún pé waladuka fún ọmọ rẹ zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. Naam. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹjọba agbóhùn òkè orúkọ yẹn àti ìdẹ́sìn pẹ̀lú. Agbọ́yàn. Nàmì bẹ̀rẹ̀ yín. Agbọ́yàn mọ̀. Nàwẹ́rà ìbẹ̀rẹ̀ yín. Àgbọ́yìn dáadáa, ẹ̀dá fẹ́ bá agbóhùn kí. Àní ẹni wà kan. Náà. tó wá lọ́pọ̀ bí ìròyìn náà kò wá fẹ́ iṣẹ́ tí ọ̀dọ̀. tó yẹ ó sùn padà ìgbà kọ́lẹ̀ wọ́n ṣe lẹ́yìn ìgbàgbẹ́ tí wọ́n mọ̀ fẹ́. alhamdulillah òfin allahu azza wa jal òun náà ni pé gbogbo obìnrin tí ọkọ rẹ̀ bá kú tó bá fi sílẹ̀ oṣù mẹ́rin àti òru mẹ́wàá oṣù mẹ́rin àti òru mẹ́wàá ẹ̀yin wá ipe sọ wípé ọkọ tí ó kú fún obìnrin yìí ọ̀kan kú ó jókòó pọ̀ nítorí pé ó fún ọkọ kejì tó wá fẹ́ lẹ́yìn ìgbà tí ọkọ alákọ̀ọ́kọ́ kú òun náà kò pẹ́ kó jìnnà òun náà tó fò sánlẹ̀ kù láì jẹ́ pé obìnrin yìí bímọ kan fún tó ń bẹ nínú òfin wípé tọkọ míì náà bá tún kú yóò tún jókòó sopó tó ń ta ìbímọ fún bẹ́ẹ̀ ni kì í ṣe torí kóbìnrin bímọ fọkọ iná ni ó ṣe jókòó pọ̀ gbogbo obìnrin tá a bá ti fẹ́ ta so igi fún tá a sì kọ́ ọ́lẹ̀ tá a bá fi lè ṣàláìsí irú obìnrin bẹ́ẹ̀ yóò jókòó láti sopó yóò jókòó bẹ́ẹ̀ láti sopó. àmì ìta bá fẹ́ ta kọ́ ọ́lẹ̀ kó tó di pọ́ wọlé. èyí tá a fẹ́ tá a kọ́ tó ti pọ̀ wọlé olú ẹlẹ́dàá wa ni kò sí opó tí ó ṣe opó tó ti pọ̀ wọlé irú àwọn eléyàn ni ò fẹ́ ọ wọlé kódà kó ṣe pé àti san sọdáàkì fún làwọn aṣáláìsì yóò sopó oṣù mẹ́rin àti òru mẹ́wàá ẹ̀yin obìnrin mùsùlùmí ẹ̀dínmọ̀ àtòrú mẹ́wàá kìí ṣoṣù méjì o hmm. kìí ṣogójì ọjọ́ oṣù mẹ́rin àti òru mẹ́wàá aha ṣe mọ̀ pé àádóje nù àádóje ọjọ́ ó kéré jù àádóje ọjọ́ àbọ̀pọ̀ jù lábẹ́ òfin ṣẹ̀ríya ó lè kéré síbẹ̀ nítorí pé oṣù lè jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n torí de eléyìí kìí ṣe ogójì ọjọ́ bẹ́ẹ̀ ni kìí ṣoṣù méjì mùsùlùmí làwà hmm. òfin tíṣẹ̀rí a sọ pé á tẹ̀lé nù kìí ṣàṣà àṣà Yorùbá ní oṣù méjì àbí eh, eh, àbáwọn ológójì ọjọ́ kó gbé lẹ́yìn kò sí nǹkan tó kàn án pẹ̀lú òfin ṣẹ̀ríyà oṣù mẹ́rin àtòru mẹ́wàá tó bá jókòó tó jókòó tó bẹ́ẹ̀ gbèsè ń bẹ lọ́rùn ẹ̀díjọ́ gbẹ̀ndàlùkìyàmà. jazakumullahu khairan wa ahsana ilaykum zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one. naam. Salaamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salaam warahmatullahi wabarakatuh. Orúkọ yẹn àti ìtàkùn. Àlẹ́ àbùkátì ló ń sọ̀rọ̀ láti ìlú náà. Naam ìbéèrè yín o. Ẹ dákun ìbéèrè mi ni pé ọlọ́ mọ́ sọ̀rọ̀ àti dára fún àwọn olùkọ́ wa. Ìbéèrè mi ni pé kí èèyàn yẹn náà fìlà àkàtì àkàtì àkàtì ní ilé. Èèyàn wá mọ́sálásí. Tí a fún ní ìgbéyàwó tí ìyẹn lè jòkó kalẹ̀ báyìí sí mọ́ṣáláṣí àbí ìyẹn ní rákà eh, náṣílà ní pípé ìyẹn ní náṣílà sí mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ní ṣe báyìí àbí ní ọ̀pọ̀ kéèyàn ní náṣílà rárá lẹ́yìn ní kí ló kọ́ ẹ̀rọ kàtà àlùfáàjà ìbéèrè mi ní ìṣẹ́. alhamdulilayi àkókò gbogbo tí wọ́n ti pè ní náṣílà ká máa ṣe nínú ilé wa ńlọlọ́lá jù nínú àdìtà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam هني أفضل صلاة الرجل ما كان في بيته إلا المكتوبة. يطلع لدن إن صلاة تكون يباسي. هن لي تباسي لير. أي في صلاة تجولنا يعني كا. صلاة تجولنا يا مسلا سلا تفكوا كن يلا ماسي. شو بنتو باي كنا في لاني إللي لا يكتي ماسي. أني تواسي ركعتي الفجر إني لي واوا مسلا سي واتي سي قامة. إيه بدأ جوكو مسلا سي ساجو كتو تسي تحية المسجد. kò sí nǹkan tó burú mbẹ ẹ ṣe rọkàtà alifájò nílé tẹ bá dé mọ́ṣáláṣí tí wọ́n ti ṣe kọ́ ọmọ ẹ gbọ́dọ̀ jókòó ṣáájú kẹ́ tó ṣe tahiyatul masjid wọn àtakùrọ̀ àwọn. naam. naam. aleykum salaam wa rahmatulah wa barakatuh orúkọ yín àti ìtọ́jú kan. orúkọ yín o. orúkọ mufta bello. naam ìbéèrè yín o ọlọ́run ẹ dákun obìnrin tí ọkọ ẹ̀ bá kú tó sì jẹ́ kárí ọ́fíìsà bóun ni ó ṣe sòkó. náà ó yẹ alhamdulilayi obìnrin tọkọ rẹ̀ kú tó ń sì jó ṣiṣẹ́ òṣìṣẹ́ tí ń gbowó oṣù tí ń ṣiṣẹ́ ìjọba báwo ni ó ti ṣe sọpọ̀ Allah azza nígbà tó sọ pé walladhina yatawaffawna minkum wa yadharuna azwaja يتربصن بأنفسهن أربعة أشهر وعشرة. olúwa kò ṣe ìyàtọ̀ nínú òfin yìí láàrin obìnrin tí ń ṣiṣẹ́ oṣù àtẹ̀yí tí ò ṣiṣẹ́ oṣù níṣẹ́ ló sọ pé gbogbo àwọn tó bá kú nínú yín tí wọ́n fi ìyàwó sáyé ìyàwó ń ṣiṣẹ́ ìyàwó ò ṣiṣẹ́ ìyàwó jẹ́ ọmọdé pólóró àbójá àgbàlagbà tó ti darúgbó kùjọkùjọ ìyàwó rẹ̀ jẹ́ mùsùlùmá àbójá ẹ̀jẹ̀ kìtàbíyà ìyẹn yahudiya tàbí nasraniya olúwa ni wọ́n jókòó oṣù mẹ́rin àtòru mẹ́wàá oṣù mẹ́rin àtòru mẹ́wàá gbọ́dọ̀ pé pérépéré iṣẹ́ kò gbọ́dọ̀ jẹ́ ntọ́kọ dínà rẹ̀ láti tẹ̀lé òfin Allah nítorí pé tí ọba fi sẹ́sẹ̀ kẹwọ́ tó tẹ̀lé òfin Allah sọmọ kíjọ kan bọ̀ tó fẹ̀yìntì lẹ́nu sẹ́wọ̀n o lè fira rẹ kó o fi bọ́ àwọn tó gbọ́ òṣìṣẹ́ lọ́rùn pé dandan Aseku ni kí ló wá dé ńgbà tó ló wá sófin ọwọ́ ajé kófin ti Allah azza wa jalla ló lè tẹ̀ lójúmọ́lẹ̀ ọ gbọ́dọ̀ dán wò torí pé gbogbo aláfẹ́ wà lójúmọ́lẹ̀ kò sẹ́ni tó fẹ́ wọná papín nǹkan tó lè ṣe òun náà nìkan sọ fún wọn bí iṣẹ́ rẹ̀ pẹ̀lú bọ́kọ̀ rẹ ti ṣe kú ì mùsùlùmí nìwọ a jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá fóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ọ̀hún tí wọn ò bá ṣe lè ràn án lọ́wọ́ pẹ̀lú pé kò gbowó oṣù látàrí nǹkan tó ṣẹlẹ̀ tó mú ọmọ wàá fi sẹ́ kí wọ́n má ṣe fún ọ lówó oṣù gbogbo àsìkò yẹn àmọ́ kí wọ́n dá iṣẹ́ rẹ dúró dì ọ́ tó fi jáde òpó tó bó ṣe gbọ́dọ̀ jẹnu tó bá sọ pé àwọn ò lè dá dúró àwọn ò lè dá dúró dì ọ́ tó fi jáde òpó nínú kó padà sẹ́nu sẹ́ àbí kó pàdánù sẹ́ kò sí nǹkan tó burú kó pàdánù sẹ́ kó tẹ̀lé ti Allah olúwa ó fọn sẹ́tọ̀ dáa ju eléyìí lọ eléyìí jẹ́ bó ṣe jẹ́. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. Now, assalamu wọ́n ní wẹ́bsáìtì kan wà tí wọ́n kírètì fún táwọn fi máa ń kírètì kọ́ńtẹ́ẹ̀tì so láti bẹ́ẹ̀ wọ́n máa ń sanwó fáwọn látara àwọn iye àwọn èèyàn tó bá wù àwọn àbí tó bá tẹ̀lé àwọn àmọ́ nípa bẹ́ẹ̀ wọ́n máa ń gbé àwọn games àtàwọn spin kan wá ṣe eléyìí ó lẹ́tọ̀ọ́ nù ṣẹ̀yà. akínní géèmù náà akínní spin náà. tí wọ́n ti jẹ́ pé tí ọ̀dà ni wọ́n bá ń gbé wá ń bẹ̀ tí wọ́n náà ń bá wọn polówó rà sí tàbí ṣùgbọ́n àwọn náà ti nípinnu ẹ̀ṣẹ̀ tiwọn mm. ìwà ni wọ́n ń lò láti polówó aburú mm. wọn náà nípinnu bẹ́ẹ̀. zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one ẹ̀sùn má gbàgbé àwọn tíra tí àwọn olùmọ̀ wa kọ wà ní ọlọ́kan ọjọ́ kan alhamdulillah ní kópa kópa ẹ̀ ní ọ̀fẹ́ tó lọ wọ́n tún bá wa parí búgẹ́tù nàìjíríà wọlfẹ́lá èyí tí wọ́n tún ṣàlàyé fún àwọn ọkọ lásán wọ́n tún gbìyànjú láti ṣàlàyé rẹ̀ láti fi mọ kí ni èròǹgbà wọn kí Allah kó bá wa gbà ní ìjọsìn lọ́wọ́ wọn kó má ṣe ní àṣemọ́ kó tó jẹ́ ká rí wọn pẹ́ lórí dáadáa ẹ jẹ́ kí àwa náà ká gbìyànjú ká ra wọn tíra yẹn yóò ṣàǹfààní fún wa yóò ṣàǹfààní fún àwọn ará ilé wa àti àwọn èèyàn wa. zero eight zero two four four eight one four four one òní nọ́mbà tí a máa pè sí láti béèrè ìbéèrè nípa àlámọ̀rí ẹ̀sìn àsìnláwa alìsílám tàbá ń pè látòde níbi gbogbo lágbàáyé plus two three four eight zero two four four eight one four four one naam. naam asalaamualeykum wọ́n ní àwọn ní ẹ̀gbọ́n kan tí wọ́n ti dàgbà ní ọjọ́ orí so wọ́n wá fẹ́ arábìnrin kan obìnrin yẹn ní ọmọ àmọ́ àwọn ọmọ yẹn tí ó kó àwọn ọmọ dàda ni tó tí obìnrin yẹn ní so látara bẹ́ẹ̀ ọkùnrin tí obìnrin yẹn kọ́kọ́ fẹ́ kò kò náání wọn àfi ìgbà tó gbọ́ pé ẹni yẹn fẹ́ fẹ́ ẹni tó jẹ́ mùsùlùmí kó ń fẹ́ chíǹdì sí mùsùlùmí ló wá yarí pé nǹkan kan wọn gbọ́dọ̀ fọwọ́ kan inú dàdọ́ mu un nígbà ẹlẹ́kùn eléyìí ló fa àwọn ọmọbi yíyà sí lórí rẹ̀ tẹ́gbà wọn ó làwọn ṣe ṣe. alhamdulilayi pàtó sí pé kì í sọmọ àti hmm. ọmọ ẹni tó ti fẹ́ tẹ́lẹ̀ ni kì í sọmọ àti ọmọ ìyàwó yín ni ìwọ ni tiyín láti pẹ́ fẹ́ bá àwọn ọmọ fárí kí ló sì fún yín lọ́rùn pẹ̀lú dàda tí ràn àwọn ọmọ jẹ́ ẹ sì kó ọmọ ọlọ́mọ lọ sí mọ́ṣáláṣí ẹ sì kó ọmọ ọlọ́mọ lọ sí mọ́ṣáláṣí àwọn ọmọ orí ẹ̀sìn bàbá wọn wọ́n wà títí tí ó fi jẹ́ wípé àsọyípọ̀ wà lórí wípé kọ́lọ́mọ gbọ́mọ rẹ̀ àbò ń fọmọ́lẹ̀ fóbìnrin gbogbo tó bá wù ọmọ kò sí torí gbà náà ni ó ti nǹkan tí ó rọrùn fún yín láti ṣe bẹ́ẹ̀ nítorí de eléyìí wọn náà ti mọ̀ yín pé obìnrin tí o fẹ́ fẹ́ yìí ó ti láwọn ọmọ nígbà tó sì mọ̀ pé ó ti láwọn ọmọ ọjọ́ ṣàsọyípọ̀ pẹ̀lú bàbá àwọn ọmọ yìí tó ń tẹ́ bá jọ parí ẹ̀ sí òun náà lọ́ọ́ yẹ parí sí náà. ìzákùn lọ́fẹ̀ẹ́ wọn sì ń darí kú zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one náà ẹ ti wà lórí ètò zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one náà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Orúkọ náà ti fi tẹ́sí ń pẹ̀lú. Na àbùmọ̀yìn láti Èkó níta. Na ìbẹ̀rẹ̀ yín o. Na ìbẹ̀rẹ̀ láti ìlà ọ̀gá ọlọ́run bá yọ ọ̀rọ̀ náà tó tó àpọ̀ dáadáa. Na ìbéèrè mi ní Bẹ́tà bí àwọn arákùnrin méjì kan wà tó ọjọ́ wà ní mọ́ṣáláṣí kan náà ọjọ́ kí. Àmọ́ alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ni àwọn nǹkan wá láti ìkan láti wá gbalé síbẹ̀ tó ń dágbé fúra rẹ̀ tó nǹkan tó wà fẹ́ ní pé arákùnrin alákọ̀ọ́kọ́ ni níbi tí ọ̀rọ̀ ti sọ̀rọ̀ tó ó wá sọ fún ó wá ní obìnrin kan ní mọ́ṣáláṣí yẹn tí arákùnrin alákọ̀ọ́kọ́ yẹn tí ó ti wá sọ fún ẹni tó yẹn bíà tí òun ti lọ bá bàbá ẹ̀ tó bí ọ̀hún fẹ́ fẹ́ ọmọ wọn tí bàbá òun tẹ̀ sí ìfúnni ti gbà àwọn gbàgbọ́ àbúwájú ta arákùnrin lẹ́ẹ̀kejì nínú obìnrin tó yìí náà ní lọ́kàn tó yàn fẹ́ fẹ́ ni àmọ́ àgbàdo tó wà ní arákùnrin lẹ́ẹ̀kejì ẹni pé ìyẹn ti gbalé ìyẹn gbalé ni àwọn alákọ̀ọ́kọ́ yẹn ìyẹn ti rìn pẹ̀lú àwọn òṣèṣẹ́ pé ó sọ nítorí pé pé bí àwọn ìyẹn ti fẹ́ fẹ́ ní nílẹ̀ lóbọ̀ àwọn bàbá ẹ̀ ò sí fóun ní ti gbà tó ìbéèrè wọn ni pé ó wá ń sọ lórí àtúntò tó ká sí àrùn tí ọlá sọ pé èèyàn tí ó bá ti lọ tọrọ ọmọlọ́rin bẹ́ẹ̀ lómìnira ò ti gbọdọ̀ lọ síbẹ̀ ó tẹ̀ ti sọ fún ẹlẹ́gbẹ̀ẹ́ ó ti lọ six months ṣe àwọn ọ̀sẹ̀ àṣẹ politics mọ̀ kò tí ì dé kò dé àkọsẹ́ tó jẹ́ ó sì rẹ̀ bí because òun ò tí ì ní ọ ó sì ń gbé pẹ̀lú àwọn òbí ẹ̀ ìbéèrè wa ni pé tó sọmọ sí ìyàn pẹ̀lú obìnrin rẹ̀ ẹni tó dẹ̀ ń dájú yẹn yẹn níbi ìyàwó yẹn níbi ìyàwó lọ́wọ́ jẹ́ pé ìyẹn náà ó lè wà lọ́pọ̀ nípa ni àmọ́ àwọn méjì ò àwọn pé àwọn méjì ò ni kan náà ló wọ́n ti gbé à ó ti sọ fún ìtàn ní ọ̀wọ́ afẹ́ lọ bá àwọn bàbá ẹ̀ mi alhamdulillah nínú ìwọ jíjẹ́ mùsùlùmí àti mùsùlùmí ọmọ ayé èèyàn òun náà ni pé tọ́ba ti mọ̀ pé nìkan ti pọnú fẹ́ sóbìnrin kan àwọ̀ gbọ́dọ̀ pọnú fẹ́ sóbìnrin yẹn títí tẹ́ni tó pọnú fẹ́ sí ó fi fẹ́ àbí kò filẹ̀ nísìnyí ọmọ ìyá rẹ ti fi yọ ọpọ́n pọnú fẹ́ sí ọmọbìnrin kò sì sọ pé òun ọ̀fẹ́ ṣùgbọ́n bàbá rẹ̀ tó fi lọ́kọ ni kò tí ì fèsì pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ó ń dúró retí àti gbọ́ ìsì lẹ́nu bàbá rẹ̀ sọ̀ǹtọ́ yẹ ni pé ìwọ gbọ́dọ̀ wọ̀ nítorí pé obìnrin ọ̀sọ́ pò wọ́n fẹ́ tóbìnrin bá ti sọ pé wọ́n fẹ́ àbúrò lọ́yọ́ tó sí bàbá tó bàbá ló kù tí ò tí ì máa ṣé kó wọn gbà wọlé àbí kó wọn má gbà wọlé ẹ ṣe fún tí bàbá ò fi sọ pé àwọn gbà tí bàbá ti sọ pé àwọn gbà àyè ti sílẹ̀ fẹ́lómìnà láti wọ ọmọ wọn yóò sì fi yí ọmọ wọn pé tọ bàbá rẹ ni ọgbà wọkọ tiẹ̀ lọ síwájú ẹlẹyìn ìjẹbù ti sì jẹ lẹ́yìn náà kí ẹsẹ obìnrin yẹn nìkan lóbìnrin tó wà láyé tí èfò wa di pé ọ̀rọ̀ obìnrin nìkan yóò wá da wàhálà lẹ ládùúgbò ẹn rí mọ́ṣáláṣí ẹlòmíràn wà nínú àwọn obìnrin tó wà ládùúgbò yẹn tí èèwà mọ́ṣáláṣí tó sì jẹ mùsùlùmá tí ń ṣe sọ láti torí pé ìtọ́ jù nínú sọ àwọn obìnrin náà lè tọ́ bá ṣe ń wọn kì í ṣe pé káwọn wá mọ́ṣáláṣí tábà wá pé ńgbà tí lẹ́yìn tí wá mọ́ṣáláṣí náà la fi sàmì ipò nìkan ni mùsùlùmọ́tò aládùúgbò mùsùlùmọ́tò aládùúgbò pọ̀ lẹ́yìn náà pọ̀ sókè kọ́ rajà wọn náà wáyàwó tiẹ̀ síwájú ẹ má fi nǹkan tí ó sì kẹ́ fi wá dàrin ara yín rú. náà ìjọba parí ìrìn. Àlékún sọ́ra wọn ṣùtùlọ ọ̀bọ̀rọ̀ká tí orúkọ ayé àti ìdájú pẹ̀. Ẹjọ́ Ìsmáìlà láti Adájọ́. Nà ìbẹ̀rẹ̀ yìí. Ẹlú ìdá. À ń gbọ́ yín ìbẹ̀rẹ̀ yìí. Ìsmáìlà láti Adájọ́. Tó ẹ ìdákùn ìbéèrè mi lọ́dọ̀ àṣẹ kò wà ní pé ṣé agbóbìnrin sọ́rí tó ń fi ọkọ rẹ̀ kú ṣé dandan ni kó jẹ́ pé àbúrò rẹ̀ ló lè fòkó rẹ̀ àbí ẹ̀gbọ́n rẹ̀ náà ó bá ní ìsìn ó lè ṣòfò tàbẹ́ni bọ̀dì ó lè ṣòfò ẹ̀gbẹ́ ní ẹ̀kejì ẹ̀rọ wà ní oko ó lè máa lọ bí títà lọ bí títà kọ́ máa dé bí twelve kankan kó sì máa wálé kó tó máa lọ ọjọ́ rẹ̀ kó sì máa lo ìṣá ọ máa lọ bó ti tọ́ bó ti yẹ láti máa lọ fún ìṣiṣẹ́ alámàlẹ́kùn alámọ́tò alhamdulilayi gbogbo obìnrin tọkọ rẹ̀ bá kú kò sí lábẹ́ òfin ṣẹ̀ríà pé kẹ́nìkan kan sùn lópò ìsúnilópò yùn ó ń bẹ nínú àṣà Yorùbá nítorí pé àṣà Yorùbá dá lórí wípé nígbà tí ọkùnrin bá kú gbogbo ohun tó bá fi sílẹ̀ sáyé láàjogún tó fi dórí ìyàwó rẹ̀ ìsúnilópò ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n jogún ìyàwó náà nítorí pé nínú àṣà Yorùbá obìnrin kì í jogún àwọn ẹni tó bá jẹ́ mùsùlùmí àwọn làwọn mọ̀ pé obìnrin náà jogun ṣùgbọ́n àṣà Yorùbá pọ́nbélé nípa obìnrin kì í jogun wọ́n á máa jò náà mọ́gun ni torí Islam kò fara máa ń soni lópo tí obìnrin kan bá kú tọkọ obìnrin kan bá kú tí ẹnìkan nínú àwọn èèyàn tó wà lágbègbè ibẹ̀ bí àwọn mọ̀lẹ́bí ìyèkan ìbátan ọkùnrin tó kù tẹ́nìkan ni wọ́n bá gbèrò àti fẹ́ irú obìnrin bẹ́ẹ̀ yóò fẹ́ ní fífẹ́ tó ṣe pé yóò lọ́wọ́ ọkọ́bìnrin yẹn gbà láti jẹ́ ìyàwó rẹ̀ nínú yóò wá lọ fẹ́ lọ́dọ̀ bàbá rẹ̀ kò sì sí tọ́kàn Islam pẹ̀lú pé ẹ̀gbọ́n ni ẹni tó kú jẹ́sẹ́ ni tó kú ẹni tó kú jẹ́sẹ́ ni tó kú ni tàbábòrò nínú àṣà Yorùbá wọ́n máa ń jogún obìnrin tọ́kọ rẹ̀ kú ni. bí wọ́n ṣe wá jogún rẹ̀ ni pé àbúrò ni ó jogún ìyàwó ẹ̀gbọ́n ẹ̀gbọ́n kìí sú ìyàwó àbúrò ló pọ̀ wọ́n nítorí pé ẹ̀gbọ́n bàbá lọ́jẹ́ sàbúrò a kìí sì jogún ìyàwó àbúrò ẹ̀ ni torí àṣà ní gbogbo eléyìí kìí ṣe Islam Islam ò fara mọ́ kíkẹ́kẹ́ ẹ máa sú àwọn obìnrin ló pọ̀ torí pé wọ́n jẹ wọ́n mógún ni ìtumọ̀ rẹ̀ nù olùwàníyà ayyuhalladhina amanu. látẹ̀rẹ̀ sọ̀nìṣà ẹ̀kẹ́rọ̀ ha ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ ò gbọ́dọ̀ máa fi tipátipá jogún àwọn obìnrin àbúrò jogún ẹrù làwọn ni islam òmìnira ni islam ó fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ ènìyàn lóbìnrin tó náà ní gbogbo ẹ̀tọ́ rẹ̀ àwọn ojúṣe tó ló wá sí làbọ̀ àwọn ọkùnrin lọ́rùn ọ̀là obìnrin náà bọ̀ wọ́n lọ́rùn àwọn náà sì gbẹ̀tọ́ wọn pérépéré kọ̀tọ́ kí ẹnìkan sọ pé òun sún obìnrin kan lópo lábẹ́ òfin ṣẹ̀ríà kọ̀tọ́. ẹ wá ní tẹ́nìkan bá jókòó pó pípọ́kọ́ kù tó sì ń ṣiṣẹ́ tíṣà tó lè máa lọ ṣiṣẹ́ tíṣà rẹ̀ pẹ̀lú pé wọ́n máa wọ hijab yóò sì máa borí wọ́n ti síwájú béèrè irú béèrè bẹ́ẹ̀. Hmm. tó máa rẹ̀ ní pé kò gbọ́dọ̀ lọ títí tó sùn mẹ́rin àtijọ́ mẹ́wàá ò fi pé tó sùn mẹ́rin àtijọ́ mẹ́wàá ọ̀bá ti pé tó bá lọ wọ́n ṣẹ̀ sófin Allah ó sì fi hàn pé kí ló lù ó ṣe fún mùsùlùmí sì ṣe bẹ́ẹ̀ ẹ kí kí ló fẹ́ gbàǹdìṣẹ́ náà nàrí tó jowó lọ kí ló fẹ́ gbàǹdìṣẹ́ tó jowó lọ àmọ́ pé olúwa dá wa ká wá ṣẹ̀sìn ni tó bá jẹ́ kó bùkátà láti ṣiṣẹ́ kó lè bá a ṣẹ̀mí iṣẹ́ wọn gbọ́dọ̀ gbẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ kó o jókòó kó o sopó lẹ́yìn ikú ọkọ lóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ẹ̀sìn ni kó o wá ṣe ní tó ló wá fi pọ́ láṣẹ lẹ́sìn ọ̀ràn àyàn ni eléyìí tó gbọ́dọ̀ fọwọ́ pojú da rẹ̀ kọ́ má bàa gé ọ dànù. naam. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four. wípé lẹ́yìn ìgbà tó ti ṣàlùwàlá tán ó wá tábà fún ọmọ rẹ̀ ṣé àlùwàlá rẹ̀ bàjẹ́ àbí. kò sí ní tó ṣàlùwàlá rẹ̀ nípò máa tó bá ti jọ pọ́ ọmọ pọ́ lóró ni tí ìgbẹ́ bá yí lọ́wọ́ kọ́ fọwọ́ rẹ̀. ẹ̀sùn àlọ́ rẹ̀ tó. lẹ́yìn òsì náà bàbá gba owó jáde owó tó bí owó gbà náà lánà àǹfààní àti ìjà padà ṣé owó tó máa ń pé tá à ń jáde láàrin ara pé bàbá ní bùkátà bí pé kò sí lọ sí abẹ́ ìgbà. alhamdulillah àwọn cooperative tá à ń ṣe ń tán pé ní islamic òfin ṣẹ̀ríà fi hàn pé ó fi ọ̀nà kan tako islam ẹ rí i pé cooperative ò ní yá ọ lówó ṣáájú kí ìwọ tó yá wọn lówó ìwọ sọ pé ọ̀yà wọn lówó owó tó ń dá ńkọ́ owó tó ń dá yíyá lọ ń yá wọn lówó ìgbà tí wọ́n bá yá wọn lówó débì kan àwọn wàá yọ nílọ́pọ̀ owó tó yá wọn bẹ́ẹ̀ ni gbogbo àwọn cooperative yẹn rí òfin ṣẹ̀ríà sọ wípé nítorí pé wọ́n yá wọn ní ìdajì làwọn ṣe yọ ọ lódìndín ó ti di kọ́rọ̀bọ̀n jáfra náfààní owó tó yá wọn ní tó tàtàrà rẹ̀ wọ́n àǹfààní mára òfin ṣẹ̀ríà sọ pé kullu qardin jarra naf'an fahuwa riba wọ́n ní gbogbo owó tá a yá àyàn tá a tara rẹ̀ tá a fi kó àǹfààní bẹ́ẹ̀ jọ rìbá ni kódà kó ṣe pé one million tó gbà náà lọ dá padà má gbàgbéra pé wọ́n ti síwájú yá wọn five hundred thousand káwọn tó yá ọ ní one million èmi ọ̀dà kọ́bọ̀ ń bẹ̀ kí ló mú ọmọ ìyá mi one million ń dà padà tọ́jọ́ sísan bá pé mí ní mí ní já wọn tẹ̀mọ̀ wọn ò ṣe yárù mi wọ́n sọ pé torí kémi ọ̀dà wo owó tí wọ́n dá làwọn náà ṣe yá ọ ìwọ yá wọn kún lè bá yọ ọ lè tọpọ̀ wọ́n tún ti wá di júdá five hundred thousand ọmọ kí tó bá tún tẹ̀síwájú owó rẹ̀ ó pé one million jọ kan kó kúkú máa dá nǹkan ara rẹ lò lẹ́yìn ìgbà tó bá ti dájọ́ ó pé ojú kọ́ lọ kọ́ran ara rẹ bọ́n tọ́já sí rìbá lọ. yàtọ̀ sílẹ̀ wọn tún ní kẹ́ máa dáwó kan tọ́gà ó máa lò bóyá ìwọ ní ìsìn bóyá mọ́rúwá lọ ń wà ó rí i pé wàhálà tó ń ṣe òkéré àwọn àmà fẹ́ nìkan kó wọn máa jẹ́ àwọn máa fowó tí ẹ tún dájọ́ míì subhanallah olúwa dákun má jẹ́ àbọ̀. zero eight zero two four four eight one four four one naam. aleykum salaam wa rahmatulah wa barakatuh orúkọ yẹn ti ń pè ọ́. ta ìbéèrè yín o. ní àwọn kọ̀ọ̀kan tó jẹ́ àwọn ọ̀gá tó kọ̀ọ̀kan wà fún àwọn ìgbékalẹ̀ òbí wọn pèsè ìbíjọ nínú nǹkan gbogbo ìmọ̀kọ́lá ẹlẹ́kọ̀ọ́ tó sọ áfíríkà fẹ́mi afẹ́kọ̀ọ́ tó tó bá ń da tó wà ní ilé tó kò bá da tó pé kò sẹ́yìn tó tó kí odò mùsùlùmí kó má dé láti gbé jáde gbò àbí láti jẹ ààrẹ àbí ẹni pèsè ṣe sọ ẹ̀yin náà ló yẹ jù alákòókò òfin ẹ̀sìn Islam ó hàn dáadáa ẹnì kankan máa sọ nípa rẹ̀ àfẹn tó bá mọ̀ ń parẹ́ nítorí pé bá mọ̀ ń parẹ́ ọ̀pọ̀ kan a máa wéwèé kó wọ́n ara rẹ̀ ó lè bẹ̀sìn jẹ́ nínú sallallahu alayhi àwọn èèyàn kan ò ní sórí rẹ o tí wọ́n bá fọ obìnrin so lórí wọn tó adéètì tó fẹsẹ̀ rinlẹ̀ lélẹ́yìí torí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú eh, as-siyasatu shar'iyya nínú Islamic political science àwọn àpò kan wà tó ṣe pé wọ́n máa ń sọ pé obìnrin ò lẹ́tọ̀ọ́ sí gbogbo òpò tí ó bá ti túmọ̀ sí pé òun ló síwájú òun ló ṣe ọ̀gá wọn bẹ́ẹ̀ òun ló ṣe kínní wọ́n sọ pé obìnrin ò lẹ́tọ̀ọ́ sí rẹ̀ lẹ́yìn so òfin ẹ̀sìn tó wá gbé kalẹ̀ kò ṣeé yí padà láéláé kódà káwọn òlú ilé ayé àwọn orílẹ̀-èdè ilé ayé àwọn olórí ilé ayé kí wọ́n takò kí wọ́n máa sọ pé àwọn tẹ̀ lójúmọ́lẹ̀ so ara wọn náà tẹ̀ lójúmọ́lẹ̀ kó kájẹ́ kó yé wa ní tó ló wa bá ṣe lófin bóyá wà nù kìtàbù àbí nù súnà kò lè yí padà láéláé ẹ bá máa tẹ̀lé ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ kẹ́yìn ọmọ tẹ̀lé fẹ́nu yín kẹ́ ẹ máa ṣe tó bá wù yín kò yí nǹkan kan padà nù òfin Allah òfin Allah náà ni wọ́n máa jẹ́ òfin Allah ẹ wá ní kí wọ́n láǹfààní rẹ̀ ńgbà táwọ̀ tẹ̀lé kẹ́lẹ́ jìyà ni ipò olúwa sòfin ẹ̀ sì máa bẹ́ẹ̀ tẹ̀lé ìdí nu táwọn olùmọ̀ wà táwọn máa ṣàlàyé tó bá jòdòdò fún wa nítorí kẹ́ni tí ó jì ó lè bá a mọ̀ pé òun jìyà lọ́nà tó fi tọ́sọ̀ ni kì í ṣe pé nǹkan tóun ò ṣe ni wọ́n fi ń fìyà jẹun wọ́n fi hàn pé tó fi Allah sọ ni wọ́n láti máa mà takò láyé bó ti gbọ́ so ò láwàá wí ò láwìjàre tó fẹ́ sọ́njọ́ gbẹ̀ndàlùkìyàmù lẹ́yìn ìjà bó ṣe jẹ́ ẹni tí mo fẹ́ gbọ́ nínú ìbéèrè yẹn lẹ́ẹ̀kejì náà ni pé nǹkan tẹ̀ ní báyà ń polówó rẹ̀ lórí platform ṣẹ́yà àmọ́ sọ pé tẹ bá bá wọn wá àti rírà àti owó tẹ́ tí fi débí iye báyìí ní ọ̀jẹ̀ so wọn wá ṣàlàyé yéké pé ní ọ̀jẹ̀ àkọ́kọ́ bá ní ta ẹ ta ṣùgbọ́n ìgbàláyé wà lábẹ́ òfin ṣẹ̀ríya kẹ́ ẹ ṣagbátẹrù àti ra nǹkan ẹ̀yin ọ̀jẹ̀ aṣojú lọ wọn wá kìí ṣe pé ẹ tà fún wọn torí ẹ̀yin ò ní. ẹ wá lọ bá wọn ra wẹ́n wá pé tọ̀kí ni yóò hundred thousand lára owó ọkọ̀ àti gbogbo ẹ̀ tá a fi débí láti ìlú tá a ti ra òun jẹ́ ten thousand àjẹpọ̀ ti di hundred and ten thousand so gbàtẹ́yìn bá wá wo wàhálà tẹ̀ ṣe ẹ sọ pé wọ́n san ten thousand fẹ́yìn náà twenty thousand fún owó sẹ́yìn kò sí ní tó burú nílé zero eight zero two four four eight one four four one naam. láti bẹ̀rẹ̀ ni. Ẹ̀ka mọ̀ ló ti láti ilé lókè. Ìbéèrè yín. Nà ẹ tó ṣe pé ó ń ṣe sọ̀rá láti sọ̀rá tó ju tàbí aṣọ. Ó ti wá ṣe rákà méjì tó bá sálámọ̀. Ẹni tó wá jókòó sínú mọ́jì nígbà yẹn wá pàkíyèsí ẹ̀ sí pé à olóṣùṣù ẹ ṣe nǹkan ọmọkẹ tó gbé sọlá ti yọ ẹnì ṣe ráka méjì sálámọ ṣé ọlá onírìn àjò lẹ ń ṣe ni àti báwo ẹni wàá fèsì dín rárá tó wọn wá sọ pé tọ ọ̀rẹ́ omi ìgbẹ ti ṣe àṣìṣe nìyẹn méjì lè ṣe sẹ máa ní láti fi méjì kù ṣé tó bá ti méjì yẹn kù ẹ ṣé ó máa fi orúkọ rẹ kó tó sálámọ ni àbí máa forúkọ rẹ ní àtà tó bá ti àbí máa forúkọ alhamdulilayi àkọ́kọ́ ẹni tí ò jẹ́ pé ó tò lẹ́yìn wa ń ṣe sọlẹ kò lẹ́tọ̀ọ́ sáti tún wá sí bẹ́ẹ̀ lòfin ṣẹlẹ àṣọ nítorí pé kí ló dé tí wọ ọ̀ràn sọ tiẹ̀ mi ò gbé yà tó fi jẹ́ pé ẹni tí ń ṣe sọ láti tiẹ̀ ti ń dá nǹkan rẹ̀ ṣe ni wọ́n mójútó nítorí pé ó ṣeé ṣe kó jẹ́ pé ìwọ ló ṣe ló ṣàṣìṣe òun ọ̀ṣàṣìṣe ó ṣeé ṣe kó jẹ́ pé òun ló ṣàṣìṣe ìwọ náà ṣàṣìṣe ó sì ṣeéṣe kó jẹ́ pé òun ló ṣàṣìṣe ìwọ ṣàṣìṣe ṣùgbọ́n kò kàn ọ́ gẹ́gẹ́ bí kò máa kájú ní kò máa kàkàkùkà kọ̀ kàn ọ́ nítorí pé ò sínú sọ̀láàtì pẹ̀lú ẹ̀ tí ẹni tí wọ́n ń ṣe sọ̀láàtì bá gbọ́rọ̀ rẹ̀ wọlé ń bẹ̀ ọ́ tó bá fi fi rákà méjì míì kún tó bá sálámà lẹ́yìn sí sálámà ni ó forí kanlẹ̀ àmọ́ ká lọ mọ̀ pé ẹni tí ò bá ti sínú sọ̀láàtì pẹ̀lú wa ìgbàláyò sí fún nínú ṣẹ̀ríyà láti máa sọ wa dèpòdèpò pé ọ̀ á ló ń tún wá sí i zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one naam. ẹ tó wà lórí ètò wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh orúkọ yẹn àti ìdájọ́ ń bẹ̀rù. ìdájọ́ láti máa ti ká ọdún sọ. àìbẹ̀rẹ̀ yín o tí lágbègbè tí òjò bá rọ̀ ní alẹ́ tí wọ́n ní ká kírun lé tóbi yẹn bá pọ̀ gan-an tí wọ́n ní ká kírun lálẹ́ tí wọ́n ká wá ká wà nílé tí ì ti fi bọ́yá mọ́tọ́láṣí gbà wá tí wọ́n lè mú bẹ́ẹ̀ sáré kí ní àsìkò mọ́tò yẹn àbá àsìkò kan lásìkò kọ̀ọ̀kan ní alẹ́ rẹ̀ àbá àsìkò mọ́tò láti kọ̀ọ̀kan ní àsìkò ń rọ̀ kọ́là kọ́ máa rọ wá bí wọ́n sí táwa wá ń ṣe sọ̀láàtì nílé wa kò sí ìgbàláyè pé kẹpa sọ̀láàtì magrib àti ìṣá ìpọ̀ àǹfààní ipe ká pa sọ̀láàtì magrib àti ìṣá ìpọ̀ ìdẹ̀kùn yẹn wà fáwọn tó wà ní mọ́ṣáláṣí ni kọ́dà ní mọ́ṣáláṣí yẹn ọ̀rọ̀ tún wà lórí ẹni tó yẹ pé ilé rẹ̀ ò jìnnà sí mọ́ṣáláṣí àtẹnitọ́ pé abẹ́ àti bàbà ni ọgbà tí ó fi dé mọ́ṣáláṣí ọjọ́ òní pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹni tó wà nílé rẹ̀ ọ̀rọ̀ ẹyọ kan kò sígbà láàyè fún láti paṣọ láti lè magreb àti ṣàìpọ̀ nílé nítorí pójú ń rọ kódà kó máa rọ náà ọ̀ gbọ́dọ̀ papọ̀ ẹyọ kọ̀ọ̀kan sí lásìkò rẹ̀ kò sí nǹkan tó burú ọmọ yín kékeré kẹ fi sẹ́gbẹ̀ẹ́ nígbà tá ẹ máa ń ṣe gbogbo sọ́láàtì kò sí tó burú mẹ́. zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. àwọn nọ́mbà yẹn ni a máa pè sí zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. naam asalaamualeykum wọ́n ní ní kò gbàgbọ́ pa yìí làwọn fura ń pé màmá àwọn nígbà tí àwọn gbogbo ìgbà táwọn bá ti sọ fún wọn pé àwọn fẹ́ ṣe àjò ìṣe ni wọ́n máa ń kàn sí àwọn ẹni tí wọ́n pè ní apá wọn ìjọ mi wọ́n sábà sọ fún àwọn pé káwọn làwọn fẹ́ rí àwọn tí ó fi ṣe ìkọ́dínà àwọn ìrìnàjò àwọn pé látara bẹ ṣé àwọn ilé máa máa jẹ́ kí wọ́n gbọ́ná táwọn bá ti fẹ́ ṣe nǹkan. alhamdulilayi yóò ṣe màmá wọn nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí bí wọ́n ṣe rí nù nítorí pọ̀pọ̀lọpọ̀ islam tí ó gbà wá pálapàla lọ́dọ̀ wọn islam tí ó gbà bọlé tí kú wọn ilé ológun ni wọ́n ná ilé àwọn yíyàwó ni wọ́n máa lọ jókòó sí bí ẹni tó pọ̀ àti ìyàwó rẹ̀ gánjà tí ìyá wa ń lọ bẹ àwọn àfáà lọ́wọ́ ẹgbẹ́ mẹ́jọ wọn pa ọmọ mi so gbogbo orú rẹ̀ pé gba islam lódodo ó sì lè máa rẹ̀ lálàájá ó lè máa kó tó di pé òní jẹ́ wọ́n gbọ́ mọ́ ṣàlàyé tí wọ́n ṣe fún wa aburú tó wà ń bẹ̀ tó wá pé mùsùlùmí bá ní lòdòdó kí lẹ̀ ń wá lọ lè yẹn wò tẹmọkú níyàwó yẹn ń ti ń sọ ẹ̀ ń gbàgbọ́ ọyọ yín kò ní Islam sẹ́yìn bá sọ pé ìgbàgbọ́ gbogbo ìgbà tẹ́ bá ti lọ béèrè lọ́dọ̀ rẹ̀ tó ń ta ìgbàgbọ́ ẹ̀ máa pàdánù sọ láti ogójì ọjọ́ èwo lọ́wọ́ dánú méjèèjì èwo lọ́rẹ́ rìn torí ìdílé ọ̀pọ̀lọpọ̀ Islam wọn irọ́ lásán ni ẹ̀tàn jẹ́ ní láwùjọ Yorùbá ìmúnáfìkì lọ́pọ̀lọpọ̀ kí lóun wà lọ lóyún àwọn torí kọ́ ọmọ fẹ́ travel ṣé ń jọ́jọ́ máa ní kọ́ lọ ńjọ́ òun ebi ò ní pọ̀nà àbí bẹ́ẹ̀ kọ́ ni ńjọ́ tó bá wá ní kọ́ máa lọ lè bí ọ̀pọ̀nà tó là ń ṣe máa thermometer wọn fi ń wò pé bí ń pọ̀nà àti ebi ọ̀pọ̀nà. wa ta'ala wa ṣe dáadáa fún àwọn olùmọ̀ wa láyé gbogbo tí a ń gbọ́ kí Allah kó jẹ́ kó ṣe fún wa wa náà láǹfààní jágbìyànjú ká máa tẹ̀lé àwọn kan tí wọ́n bá wa sọ lẹ́yìn yóò bí oríire fún wa láyé